ǹjẹ́ islam fi ojú gidi wò ó kí àbúkọ́lé kó dẹ̀ kọ́ four bedroom flat ìyàwó kan yàrá kan ìyàwó kan yàrá kan àbí ó láti fa àwọn kan síbi kan kó lọ gbalé fún àwọn kan ní ìta. eléyìí ó depend lórí oníkálukú ti ṣe pé a ní hadith kan tó wá sọ pàtó pé báyìí ni gbọ́dọ̀ ṣe ṣe ilé pẹ̀lú àwọn obìnrin tí abú yẹn bá ní owó láti kọ́lé kọ̀ọ̀kan fún oníkálùkù bá ó da gidi gan kó wà ní agbègbè kan náà kó wá kọ́lé náà ní bẹ́yẹn fún oníkálùkù ó da gidi gan tí ó bá dẹ̀ ní tó bá yẹ pé bó ṣe wà yìí náà ni ti pé kó kọ́ fúláàtì kó wá fún oníkálùkù ní bẹ́dúùmù ti tiẹ̀ ní ojú kan náà kò sí láì níbẹ̀ ilé náà ó da gidi gan wípé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam nígbà tí ọlọ́wọ́n bá ń júwe nínú suratul hujurat ó jẹ́ ká mọ̀ wípé oníkálukú wọn wọ́n ní hujurat ti wọn ni ẹni pé wọ́n ní yàrá wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n báwa ni yàrá yìí ṣe wà ṣe ní ìwà gẹ́gẹ́ bí fúláàtì ni àbí ìwà gẹ́gẹ́ bí pé èèyàn kó yàrá kan èèyàn bọ́ sí yàrá kejì ni àrí description rẹ̀ nínú hadith bó ṣe wulẹ̀ ó kéré mọ́ tó tó bá yẹ pé ẹni yẹn ó ní ìkápá láti wọn bẹ́ yẹn kò sí láìsí níbẹ̀ tó bá dẹ̀ jẹ́ wípé tó bá kó ogun ẹnìkan wà nínú wọn tó yẹ pé òun ló tọ́bọ̀n jù ó lè da gbogbo ìlérú kó wá lọ gbalé fún síbòmíì eré ilé náà lára dédé náà nìyẹn ẹni pé nǹkan tó fi kọ̀ǹtú wọn nìyẹn ṣùgbọ́n kó wá pé à irọ́ o ti bó bá ṣe rí òun kò lórí méjì ìpè tó bá lóun Hmm. ó máa bẹ́ ńlé o ó dẹ̀ máa bá àwọn ìyàwó mẹ́ta yókù ńlé nígbà tó bá da ogbó lérú wàá mọ̀ pé ìrẹ̀ ẹ̀hẹ́n so ó lè ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ lè ṣe ní títà láàpọ̀ ẹ̀ èyí tó bá choose nínú gbogbo ẹ̀ lópin ìgbà tó bá mọ̀ wípé ìkankan ló àdá òun lọ pé ẹni pé ìkankan ló pùṣẹ̀ láti ṣe ṣùgbọ́n bá pé ó ní àníyàn wípé eléyìí òun ó wá láti ilé tó yẹpẹrẹ sotori ẹ̀ wọ́n máa lọ fi sí màá fi sámú òkò màá lọ máa gbé via màá fa àwọn yòókù sí via ìyẹn ò da ìyẹn pé àníyàn wípé o fẹ́ ṣe déédéé nìyẹn eré yóò da ọláwàhálà. tí wọ́n fi ọmọ ṣìnà bí ta ló ní ọmọ ìyá ni àbí bàbá ọmọ tí wọ́n ti àgbóyún tó fọmọ sí náà. so ọmọ tí wọ́n fi oyún jìnnà bí wọ́n ní ṣé ọmọ yẹn pé ṣe ọmọ kílà pé ọmọ àlè ni ok pé ṣe ìyá ló lọ ọmọ ni ẹ̀hún náà ni pé ṣe ọmọ àlè ni ṣe ìyá ló lọ ọmọ tọ́wá ti ní ọmọ ọmọ àlè ni ó mi pé ìyá ló lọ ọmọ nìyẹn òun ló máa lọ wá ẹni tó bímọ fún sọ pé ọmọ àlè ni ọgbà tó ṣe ìyá ló lọmọ ni àbí bàbá ló lọmọ eléyìí ó jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí àwọn ẹnu àwọn àfá òkú lórí rẹ̀ látara kankan dẹ̀kọ́ nǹkan ọ̀kan tí ó jẹ́ kẹnu kó lórí ẹni pé àrí hadithi bí méjì tí ó yàtọ̀ síra wọn tó dẹ̀ ṣe kí ni tó tún takora wọn díẹ̀ àkọ́kọ́ ó sọ pé nínú àwọn ẹni tó ṣe pé tó bá di tọ́lọ́hùn ní wojú wọn lọ́jọ́ pé ní alkiyamu ní wàládù zina ọ̀ṣọ́ àdìsí yẹn mú wá pé ọmọ zina. so ẹlẹ́ẹ̀kejì wọn wá ní àdìsí tí anabi sọlá àlẹ́wọ̀sọ́lá ó sọ wípé nínú ẹgbà wa náà ó ní obìnrin tó bá ṣe zina ìyẹn ni pé ó súnmọ́ ọkùnrin mìíràn ó wá jẹ́ pé nínú ilé ọkọ rẹ̀ ni wọ́n ní alwaladu ẹgbàwá náà ó ní obìnrin yẹn ó ní wàlèmọ́ra alhajar wípé ẹni tí ààrẹ ẹgbàwá náà mú wa ṣùgbọ́n kan tí ẹgbàwá náà mú wa gẹ́gẹ́ bí àlàyé ṣe wà níbẹ̀ òun wípé alwaladu lil firash walhajir alhajar wípé ọmọ ẹni tí ó bá ṣe zìnà tó bá ṣe pé ìyàwó yẹn ó wà lábẹ́ ọkọ ni ó wá ṣe ìzìnà lábẹ́ ọkọ yẹn àálẹ̀ ọmọ yẹn mọ́ ọkọ yẹn ni lópin ìgbà tí wọn bá ti ka mọ́ ìdí ìzìnà yẹn wò ní ní ọkọ yẹn mo pa ń sọ yé so ilé náà ni wọ́n wá fi ṣàlàyé wípé ọmọ tó bá wá ṣe wípé wọ́n lóyún tí ó sí lábẹ́ ọkùnrin kankan ẹgbẹ́ta láàkọ́ ni kó wà lábẹ́ ọkùnrin tí ó sí lábẹ́ ọkùnrin kankan pẹ́ta ló ní oyún ọmọ yìí wọ́n tó bá ṣe pé obìnrin yẹn ó mọ̀ pé ẹnìkan pàtó báyìí ni ẹni tó súnmọ́ tó dẹ̀ jẹ́ pé ni ẹni yẹn ṣe pẹ̀lú rẹ̀ láì gba nínú àwọn àfà wọ́n ṣe àlàyé wípé nígbàkúgbà tó bá ọmọ yẹn ọmọ yẹn ọmọ zina. alẹ ọmọ yẹn mọ́ pé bàbá tó ẹni tó fún obìnrin yẹn lóyún òun ló máa ní ọmọ yẹn ṣùgbọ́n tó bá wá jẹ́ pé agbègbè tó jẹ́ pé obìnrin yẹn kì í ṣe ọkùnrin kan òun náà mọ̀ọ́mọ̀ kò rẹ̀ sí lábẹ́ ọkọ pé obìnrin yìí wá lóyún eléyìí ti di nǹkan tó jẹ́ nǹkan ìrújú pé àmọ́ ọmọ ọkùnrin kan ọmọ yẹn ó máa jẹ́ títí ìyá ìyá náà máa lẹ̀ mọ́ pé ọmọ zìnà nìyẹn eléyìí òun ni nǹkan tí wọ́n fi ṣe òǹpinya láàrin èyí tó ṣe pé bàbá rẹ̀ clear àwọn méjì súnmọ́ra wọn wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ ṣe pé wọ́n ní ẹ̀tọ́ sí pé kí wọ́n gbé ìdájọ́ ṣẹ̀rí àlé wọn lórí ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ wá nìyí ṣé ẹ̀ṣẹ̀ yẹn ó wá wà lórí ọmọ ọlọ́run bá sọ pé wà láà tẹ́zìrò wá zero two wizard okoro àní gbẹ̀ṣẹ̀ nìkan lórí ẹlòmíì fa àní sọ pé gbàtí bàbá àti ìyá ti súnmọ́ra wọn tí wọn ò tí ìṣe ákúdù nìka àbí wà límọ́tò nínú ètò ẹ̀pọ̀ wọn papọ̀ ni ọmọ ya ní máa gbẹ̀sẹ̀ lórí rẹ̀ pé nǹkan báyìí o kò ní jẹ́ ẹ̀sọ́ fún yẹn mọ́ tó pin ìgbà tó yẹ pé bàbá obìnrin yẹn tó ilé yóò túmọ̀ sí pé ọmọ alẹ́ mọ́ ọkùnrin yẹn tó ilé ni tí èmi fì sí ṣùgbọ́n arínú àwọn àfa àtọ́ ni wọ́n mọ́ o ọkùnrin yẹn èèyàn kan ní o àbí èèyàn púpọ̀ náà mọ̀ ọmọ obìnrin yẹn o ìgbà ọmọ zìnà náà ni ìgbà ìyá náà la máa lẹ̀ mọ́ àwọn àfáà mi fi síbẹ̀ yẹn bí ó ti jẹ́ nìyẹn. nọmba ló mú ẹ ṣàlàyé pé tí ò bá ṣe ojúṣe fún ọkọ rẹ̀ bóyá ó fẹ́ lé ọkọ rẹ̀ síta àwọn àbúrò tó yẹ kí wọ́n ti fẹ́yàwó lóbi àwọn aṣọ àwọn àlèyẹ di aṣọ orí kan tí wọ́n yà sí rárá irú àwọn yẹn náà táwọn náà gbẹ̀ṣẹ̀. àkọ́kọ́ ni wípé ìmọ̀ọ́sọ obìnrin di nǹkan tí ìmọ̀ọ́sọ obìnrin di àgbékọ́ òun náà ni nǹkan tí yẹn ń sọ ó ní wàhálà tẹ̀mí ìlú mẹ́rin ọ̀tẹ̀bẹ̀rúhà kẹlùmọ̀álàkọ̀ ọlọ́wọ́ bá ń ṣe ìkìlọ̀ fún àwọn ọkùnrin wípé gbọ́rọ̀ fi sí ọ̀dọ̀ ìyàwó kan ju kejì lọ débi wípé bóyá ọ̀dọ̀ ìyálé lẹ fi síjú ìyàwó lọ ni àbọ̀dọ̀ ìyàwó lẹ fi síjú ìyálé lọ ni wípé gbọ́rọ̀ fi sí ọ̀dọ̀ ẹnìkan ju kan lọ débi wípé ẹ máa wá pà kejì sí gẹ́gẹ́ bí aṣọ ọ̀kọ́ àgẹ́gẹ́ bí àgbékọ́ wọn ni eléyìí ò dáa ìkìlọ̀

tẹ́ pé wọ́n ó jí ọlọ́wọ́ gbógbé wọn dìde bí ẹni tí ẹ̀gbẹ́ kan wọn yóò máa jábọ́ ó dà gẹ́gẹ́ bí ẹni tí ara rẹ̀ ti yọ ni yóò wà máa jábọ́ àwọn ògbà kí ni ẹ̀ṣẹ̀ rú ẹni yìí ọlọ́run náà ni ẹni tó ní ìyàwó méjì tó wá ṣe kí nìyẹn tó wá fi sí ẹgbẹ́ kan ju ẹgbẹ́ kejì lọ ẹni pé ó ń ṣe dáadáa sẹ́gbẹ́ kan ju ẹgbẹ́ kejì lọ irú ẹni yìí tó bá dọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmọ̀ nǹkan tí ó jẹ tiẹ̀ nìyẹn ara rẹ̀ bí pé kí wọ́n pín ara rẹ̀ sí méjì báyìí kí kan wọ́n máa jábọ́ bí ẹni pé bí pé ásìdì ó ń yọ ara àyàn bí ó ṣe rí fún ẹnìyẹn nìyẹn ṣùgbọ́n ẹni tí ò bá fẹ́ kí tòun rí báyìí lọ́jọ́ gbẹ̀ngà kìyàmọ̀ kó bẹ̀rẹ̀ sí máa ṣe dáadáa sí àwọn ìyàwó rẹ̀ kó gbọ́ nǹkan tọ́lọ́run bá sọ nínú àyà Al-Kùránì yẹn kó níbi nǹkan tó ní kapalé lórí ni níbi owó ọ̀nà ni ó gbọ́dọ̀ mọ̀ sí dédé láàrin wọn nǹkan tó ń fún wọn ní sí dédé láàrin wọn nǹkan tó ń wọ̀ sí wọn lọ́rùn sí dédé láàrin wọn àti gbogbo àwọn nǹkan tó ní lórí tó fún ilé ọ̀dọ̀ fún ilé náà wo pé a, ilé lágbára ń kọ́gà pé ilé yìí tẹ̀ òun dàbí òyìnbó tẹ̀ ara tẹ̀ so rárá sí yẹn kó fún ilé tó bá yẹ pọ́ ọmọ ẹ̀dọ̀ ẹyọ kan ló ní tó bá ran ilé lọ́wọ́ díẹ̀ kó lọ ran tọ̀hún náà lọ́wọ́ díẹ̀ ó dà bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ó gbọ́dọ̀ fi sọ́dọ̀ kan jù kan lọ nínú ilé ìnílé nǹkan tó ní kápá lórí yẹn ṣùgbọ́n tó bá kan ọ̀rọ̀ ìfẹ́ ilé ọkùnrin ò ní kápá lórí ilé gẹ́gẹ́ anájú sọ̀lá àlùsọ́lá náà òun ò Number two, sister. Salamaleykum. Aleykum salaam. Ọkọ àti ìyàwó tí wọ́n wà tí wọ́n bímọ ẹ̀ pọ̀. Ọmọ yẹn sì wà níbi ìgbò tó ń fẹ́ pé ọkọ yẹn sì àpè tí ọmọ yẹn bá ti di one year. Òun máa mú kó lọ́dọ̀ ìyàwó rẹ̀. Òun máa mú lọ sọ́dọ̀ àpá. Ẹ ti ti máa kí ẹgbẹ́ mi dùn àgbọ̀. Ẹ ṣe dúró jíjẹ. Wọ́n máa rẹ̀. Ìyàwó yẹn wò ó fẹ́ kí ọkùnrin ò ti máa gẹ́kọ̀ọ́ ìyàwó rẹ̀ fún màmá rẹ̀ bẹ́ẹ̀ àti pé kí níyàwó rẹ̀ lè a gbọ́ wọ́n bímọ ọkọ ọmọ yẹn tó péré lọ bí ọkọ wa fẹ́ mú ọmọ yẹn lọ sọ́dọ̀ màmá tiẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni. ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni ọmọ yẹn ò tí ì dàgbà o. ọmọ yẹn lọ girama. Tẹ́tọ́ ọmọ yẹn bá ti pé èyí ẹ̀. Ok. Ìyàwó ìbàdí lórí mi. Adìyẹ mi. Ó máa mọ̀ ẹ́ kó lọ́dọ̀ ìyàwó rẹ̀ tó máa màmá rẹ̀. Ok. Ṣé ọkọ yẹn kò sí máa gẹ́tọ̀ ìyàwó rẹ̀ fún ìyá rẹ̀? Ok. Ìyàwó yẹn lè ṣe. Ok. Ṣé kò tí ì máa jẹ́ ẹ̀gbọ́n? Ìbé àwọn ọ̀nà fún mi pé tí ọmọ yìí bá ti pé ọdún kan, màá mú lọ́dọ̀ màmá tèmi màmá ọkọ. Torí ó ṣeé ṣe kíyàwó ti lóyún mi gbà náà but ìyàwó fẹ́ wọn ọkọ fẹ́ ìbéèrè wa ni pé kò tí ì máa gbé ẹ̀tọ́ ìyá àti ìyàwó kọlu ara wọn ṣé mo gbà tọ. na kò gbé ẹ̀tọ́ ìyá àti ìyàwó kọlu ra wọn àkọ́kọ́ ni wípé kì í ṣe ẹ̀tọ́ ẹ̀tọ́ ìyá òní pé wà lọ́dọ̀ rẹ̀ bákan náà dẹ̀ tún nìyí kì í ṣe ayàn ò ní pé kí ọmọ wà ní abẹ́ bàbá rẹ̀ ní títọ́ kì í ṣe ayàn a rí pé àṣà lárúbáwá tọmọ bá wà ní kékeré àtà ọmọ tí ò tí jánu lórí ọyàn wọ́n á kí wọ́n á gbé e oko láti kí ni lọ gbé e fún àwọn tí máa fún ilé ó wà nínú àṣà tí láwá a máa ṣe dáadáa bákan náà rẹ̀ tún nìyí wọ́n tún lè ṣe tó bá wù wọ́n tán ní kọ́mọ yẹn kó tún wà níbẹ̀ kó máa gbé nígbà tó bá tún máa tún ṣe kíni tó máa dàgbà díẹ̀ ọmọ ó túmọ̀ sí pé kì í ṣe ni pé ọmọ wà lábẹ́ bàbá rẹ̀ ní àbí ìyá rẹ̀ ní títọ́ ilé yìnyẹn bákan náà ọmọ ọmọ rẹ̀ tó tó bá wọ ọmọ lọ́kùnrin láti gbọ́ ọmọ ẹ̀ síbẹ̀ ilé ma máa jẹ́ nǹkan tó wà ti ìyàwó rẹ̀ tí wọ́n jọ sọ láàrin ara wọn mọ́ kì í ṣe ọ̀ràn àyàn onígbé kó gba ìyọ̀ǹda ìyàwó rẹ̀ ọwọ́ rẹ̀ àṣẹ wà ṣùgbọ́n ilé fi ń dáa jùlọ jọ sọ kó yẹra wọn kó mọ́ dìjà tó tó bá gbé tó ni yẹn lọ tí ò ní bí gà wá ṣùgbọ́n tí wàádà fún ọkọ̀ náà kó wá ní àkówá lọ báyà rẹ̀ pé à mo sọ fún yìí ó lájírí gan kò gbà kí mọ́mọ̀ yẹn náà ni ilé yóò tún dáa tó so tó hàn wípé kó lọ kó pàṣẹ́dì ya rẹ̀ yẹn pé kó sọ fún mọ̀mọ́ títí ẹ̀ wípé nǹkan tá a padà wò náà ni pé ọmọ yẹn kò kó lọ gbé tó bá tún dàgbà ọmọ máa jánu kó lórí ìyẹn sọ ilé ìyẹn máa gbìyànjú láti lo ọ̀nà tí ò ní ò ní ba ilé inú jẹ́ ó rẹ̀ tó ṣe kí nìyẹn ó tún ní dàbí ọmọ burúkú lọ́dọ̀ ìyá rẹ̀ náà. níbi ọmọ fẹ́ fẹ́ ìyàwó àbí ó fẹ́ fẹ́ ọkọ kí ló yẹ kó wò lára ọkọ̀ bọ́dì síbẹ̀ bí a ṣèpù ẹ̀ ni o pé kí ló yẹ kó wò lára rẹ̀ bọ́dì. kílẹ̀ sí ni kó wò ilé ó nínú nǹkan tí a máa ń sábà kàfẹ́ra wa létí lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbàtígbà tí a bá fẹ́ fẹ́ obìnrin àbí nígbàtí obìnrin tó bá ní íńtẹ́ẹ̀sì nínú ọkùnrin nǹkan a gbọ́dọ̀ wò jùlọ òun náà ni ẹ̀sìn torí pé a máa fẹ́ obìnrin pẹ̀lú nǹkan mẹ́rin nǹkan mẹ́rin tánà bí sọ yẹn kò túmọ̀ sí wípé nǹkan mẹ́rin yẹn nìkan oná fi máa ń fẹ́ obìnrin láwùjọ wa ó lè ju mẹ́rin lọ ẹlòmíì ó lè jẹ́ pé bóbìnrin ṣe ń sọ pé máa ń yánu sọ̀rọ̀ sí òun ló láì ẹlòmíì dẹ̀yìn ó lè jẹ́ pé bóbìnrin ṣe máa ń slow sọ̀rọ̀ sí ìyẹn nìkan tó wù ẹlòmíì ó máa lóbìnrin á ah, ó lágbèkalẹ̀ ọ̀rọ̀ ẹlòmíì máa ń la aká ìlò ń wò tó nǹkan tánà bí sọ ju mẹ́rin lọ táwọn èèyàn lára obìnrin ṣùgbọ́n ti sọ pé wọ́n a máa fẹ́ obìnrin nítorí owó wọ́n a máa fẹ́ obìnrin náà yàtọ̀ rẹ̀ ní ẹ̀lẹ́ tàbí à torí ìran rẹ̀ bákan náà nìyí díìnì hà torí ẹ̀sìn ànábi wa ní ìwọ tó bá fẹ́ fẹ́ obìnrin kó wò kíní kan passport the that day kó ṣa èyí tó ní ẹ̀sìn lẹ́ṣà tẹ́rìbàtì àdáàkì kó má bàa ṣe kíni kó má bàa sọ́wọ́ rẹ̀ bólẹ̀ kó má bàa blé màá rẹ̀ so nǹkan tí a ń wò lára obìnrin yìí náà òun náà lóbìnrin náà lè wò lára ọkùnrin so yàtọ̀ sí lẹ́yìn tánàbí sọ yẹn ẹlòmí lè wo shape ẹlòmí lè wo size ẹlòmí lè ní obìnrin tó kúrú lòun fẹ́ náà ẹlòmí lè léyìí tó ga ni ẹlòmí lè ní pupa ni ẹlòmí lè ní dúdú ni àbí anything ní ìyẹn lè wò ṣùgbọ́n tòun ti bí ẹ bá ti wá ń wo gbogbo eléyìí àdábìyẹn mọ́ gbàgbé nǹkan ẹ̀yọ̀ kan fáfáfá ẹ̀sìn yẹn gangan oníkíyàn ṣàmójútó ìwọ tó bá tó bá pé ẹwà ló mú àbí pupa ló mú àbí dúdú ló mú ẹwà máa ṣá o pupa rẹ̀ máa ṣe kí nìyẹn òun náà máa ń fè tó bá jẹ́ tún yá nìyí tún máa ṣe kí ni kúkúrú nìyí tó bá pé gíga ló ń wá wá rí gíga tó bá padà yá pàtó wá ìwọ́de wá dàbí dóńgóyàwó báyìí nígbà bá pa yín pọ̀ ìkẹ́tọ́ fi nìyẹn so ó ní pé tó bá dé stage kan náà ìyẹn gan ẹ so àrábí ni ẹ̀sìn yẹn ni kò wò fáfáf dè dá ti dín nǹkan tó dẹ̀ wà nú ẹ̀sìn ó pọ̀ gidi gan torí pé gbogbo àwọn nǹkan tí yẹn bá kọ̀ǹsídà lára obìnrin tó bá dé stage kan nígbèsè ayé lọ́kọ láya ó máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn nǹkan yẹn ò ti exist mọ́ so nǹkan yẹn ọ̀kan tó máa kù ní ẹ̀sìn yẹn yẹn ni pé wàá wò pé ah, ìyàwó mi lélẹ́yìí no matter bó bá ṣe rí kàtẹ́sì ni mo gbọ́dọ̀ ṣe lórí ẹ̀ mo máa ṣe náà ni òní wá wò pé ah, ó ti wá ọ́gbì nísìnyí o òní òní mọ́ owó oúnjẹ tí mo máa ń fún ẹ tẹ́lẹ̀ máa wá dín kù nísìn torí pé ẹ̀wà iná ti dín kù ṣùgbọ́n ẹ̀sìn máa jẹ́ kó mojú ṣe ẹ lára rẹ̀ tó eléyìí ni kọ́tánà bí sọ sọ ẹni tí ìyẹn wá túmọ̀ sí wípé o gbọ́dọ̀ wo nǹkan míì lára ọkùnrin o gbọ́dọ̀ wo nǹkan míì lára obìnrin ìyẹn lè wo ọkùnrin kó wo pé ah, mo láìkí ní ìyá rẹ̀ yẹn ni pé irúgbọ́n ẹ̀yẹn náà ló wù jù lọ ó dẹ̀ lé wọ́n pé àsòkòtò ẹ̀ tó lọ sókè ló wù mí jù lọ àbí kò pé wọ́n ló mi lára dáadáa ó mi máa tọ́jú mi dáadáa tó ẹ̀ gbọ́n máa hàn <laughs> tó àbí kí wọ́n náà rẹ̀ wo pé kò ní mi láìsí kò sí nǹkan kan tó bí ẹ bá ṣe ń wò yẹn ìyẹn gbọ́dọ̀ gbé ẹ̀sìn síwájú tó bá rí obìnrin tí òun wá ìtò pupa tó ń wá ìtò pupa o gbọ́dọ̀ sọ pé èyí tó pupa tó lẹ́sìn torí pé tó bá rí èyí tó pupa nìkan ló ń wá ò wá wo ẹ̀sìn tó bá rí èyí tó pupa tó tí ò lẹ́sìn kò fẹ́ ṣe kí nìyẹn o fẹ́ fọwọ́ bólẹ̀ nìyẹn wọ́n tó bá rí èyí tí ò pupa tó dẹ̀ lẹ́sìn òré èyí tó lẹ́sìn tí ò pupa àbí báwo ni màá ṣe mú wa oré yìí tó kúpa tí ò lẹ́sìn oré èyí tó dúdú tó lẹ́sìn kí ni á mú bẹ́ẹ̀ mú èyí tó lẹ́sìn yẹn tó dúdú yẹn tó bá yá ẹ̀sìn yẹn máa jẹ́ kí dúdú yẹn du pupa lójú ẹ̀ ṣùgbọ́n èyí tó kúpa yẹn ń ṣàlà ṣùgbọ́n èyí tó kúpa yẹn tó bá wò yẹn títí kàtà bí sọ ìṣàlà ni olùpadà fẹ́ tó kọ́ ọ́nyà ṣùgbọ́n ẹ̀sìn máa sọ́ di pupa ni ẹ̀ṣẹ́ <laughs> ọkàn dúdú sí ni kọ́tà ń nìyẹn o ẹ̀sìn ò ní sọ di pupa o ṣùgbọ́n ẹ̀sìn máa jẹ́ kó lè ṣe kí nìyẹn kó lè fàádà pa ah, at least ẹ̀sìn tó wà lára ẹ̀ yìí ó ju pupa yìí lọ ó ju nǹkan báyìí lọ ó ju nǹkan báyìí lọ ṣùgbọ́n tó bá lọ fẹ́ ètò pupa tí ó lẹ́sìn pupa yẹn ló máa di pé yóò padà wọn ní ah, àáfà kírìmù mi ti tán o ẹ̀rẹ̀ wọ́n pé ẹ̀rí eh, mi báyìí ó lè torí kírìmù kókò ẹlẹ̀ òní àpá àti mọ orú wọn dáadáa ó lè ah, ẹ̀rí ìkẹ́ tó fẹ́ mi ò ẹjọ́ ẹ̀hẹ́ na ìbéèrè ni wípé ọkùnrin kan ń ṣe a ajẹ́ wá pe a go ni mo ṣe zina à ah, ah, wá mi lágbára àwọn méjì ò jẹ́ mo bá lọ báyìí kí ni àbẹ́ àtàwọn fún kí ni ojú àti fi wò ó wá kí ni mo àtàwọn fún irú obìnrin bẹ́ẹ̀. naam nínú ṣẹ̀ríà bó tilẹ̀ pé àti ní ìlú tí wọ́n ti ń lo òfin ṣẹ̀ríà kí èèyàn tó lè sọ pé èèyàn ṣe zina kódà kó ṣe pé ó ká a mọ́ ìdí zina yẹn kì í ṣe nǹkan tí ìyàn lè àkíyèsí tí ìyàn lè pè é báyìí pé apá oríṣi náà nìyí àbí tí yóò ṣe kí ni yóò sọ táwọn yóò gbọ́ àyàfi kó ní ẹlẹ́rìí mẹ́ta pẹ̀lú rẹ̀ tọ́mọ wa fi jẹ́ mẹ́rin yẹni pé yóò ní ẹlẹ́rìí òun yóò ní ẹlẹ́rìí mẹ́rin kò bẹ́ẹ̀ mú tẹ́lẹ̀ pé òun kó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ṣùgbọ́n yóò ní ẹlẹ́rìí mẹ́rin òun àti ẹlẹ́rìí mẹ́rin ìwà ní ẹlẹ́rìí mẹ́rin yìí òun ló tó lè sọ pé lágbájá onízìnà ni tí ò bá níyẹn nínú ṣẹ̀ríà òun gangan fún ẹ̀ náà máa tún fún lẹ́gba wọ́n máa nà án nínú ni ṣùgbọ́n tó jẹ́ pé ìyàwó ni ẹni tí ó lè pè sákìyèsí torí pé àti nílùú ṣẹ̀ríà tó bá ṣe pé ìlú ṣẹ̀ríà la wà ní irú ọkọ yẹn gan lókùnbà tó ti jẹ́ pé tó ti níyàwó lé ni wọ́n máa lẹ́ lóko ni o tó tó bá nínú nǹkan tí ṣẹ̀ríà dẹ̀ mú wá ìwọ́n tó bá mọ tó ń ṣe zìnà tó dẹ̀ ní ẹlẹ́rìí mọ́wùlẹ̀ lọ tó bá tún wá ní ẹlẹ́rìí náà ni tó bá wẹ̀ tó yẹ pé òun ní ìkáàánú ẹni ṣẹ̀rí àmúwa pé ya á ní ìkáàánú rẹ̀ pé àti ah, lọ sọ ń títò wọ́n máa wọ́n máa gbé ìdájọ́ àlè lórí kú ni so kí á wò pé kàrà tí máa fi gbé ẹjọ́ rẹ̀ lọ ìjọba kó lọ eré ó da gidi gan ànábì náà wá lójú kòkòrò so tá a bá wá sí ìlú ti àwọn tí wọ́n máa lè pé kó gba àfáà lágbájá ẹjọ́ bá ń bá ẹni sọ̀rọ̀ ó ń ṣe zìnà àbíkó wá ẹni tó rẹ̀ sẹ́ẹ̀tì ládùúgbò kan bá a sọ̀rọ̀ ó ń ṣe zìnà tó bá yẹ pé tòun ti mọ́rin bá a sọ̀rọ̀ tí wọ́n pe sáṣẹ́sì yìí kíní kò tí kò nínú zìnà yìí ó wá kù sọ́wọ́ obìnrin yẹn láti mú nǹkan tó bá wù wá láti ṣe ẹni pé decision yẹn ó wà lọ́wọ́ obìnrin àní sọ fún pé a kọ́ ọ́lẹ̀ àbí àrẹ̀ ní sọ fún wípé mọ́ kọ́ ọ́lẹ̀ ààrẹ ní sọ fún wípé mọ́jẹ́ kó súnmọ́ ẹ mọ́ nítorí hiv ààrẹ ní sọ fún pé àmọ́ súnmọ́ ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti wò pé pẹ̀lú ogun ẹ ti wá lọ yí o divorce ni mo fẹ́ máa lọ gba sọ láti ni àbí kúlù ni mo fẹ́ yọ̀ǹda ara mi kó lábẹ́ rẹ̀ àbí kó wá wò pé wẹ́ máa forí sí náà mo kú ti bímọ fún un pé ìdìná ló ń gún ṣe lókun ìgbà tí ò bá sáà ti jẹ kí ni tí ò ti kọ àrùn wálé fún mi tó bá lóun fẹ́ forí sílẹ̀ tàbí awa náà ìmọ̀ ṣùgbọ́n èyí tó fi ń da jùlọ ni kóun náà ṣe gbìyànjú lórí rẹ̀ lára gbìyànjú yẹn náà pe àwọn èèyàn kan bá bá sọ̀rọ̀ kóun náà wọn bá sọ̀rọ̀ tó bá dẹ̀ tún ní ìrànlọ́wọ́ láti ṣe kódà ó lè fún un lówó pé kàkà tẹ́ ẹ ti máa ṣe lè ẹgbà owó ẹ lọ fẹ́yàwó kejì ó lè ràn án lọ́wọ́ dé agbègbè yẹn náà ṣùkọ́ lọ́wọ́ bá kó ẹnì kọ̀ọ̀kan wa.